إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وتمسك بسنة النبي صلى الله عليه وسلم وإياكم والبدع في الدين الله سبحانه قال ابن مسعود رضي الله تعالى عنه اتبعوا ولا ترتدعوا فقد فيكم عباد الله وموضوعنا اليوم يدور على الحجرة والحجرة من سنن الأنبياء والمرسلين جميعا وهي جهاد إيجاب وحفظ للدين وقد عرف تاريخ الإنساني حجرات كثيرة للأنبياء والمرسلين فقد هجر إبراهيم خليل الله عليه صلوات الله والسلام لرفي قواعد البيت عباد الله الهجرة للهجرة معاني كثيرة وهي مفارقة بلاد الكفر أو مفارقة الأشرار أو مفارقة الأعمال سيئة والخصال المضمومة لذلك حير المصطفى صلى الله عليه وسلم وأصحابه من مكة إلى المدينة عباد الله ومن أنواعه هجرة المعاصي لقول المصطفى صلى الله عليه وسلم والمهاجر من حجر ما نهى الله عنه أدعو الله عليكم يا الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá òkísẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ sí ọlọ́run ẹ̀jẹ̀ ká páyọ̀ ọlọ́run dáadáa ká sì dúró lórí súnnà tàníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo tó bá ń jẹ́ àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ẹ̀já jìnnà sí i àwọn afá onífẹ̀ẹ́ nú ẹ̀já jìnnà sí wọn o bí wọn fẹ́ ṣe súnà nẹ́bì àbí kó jìnnà sáwọn afá òfẹ́ nú nítorí pé wọn ò ní jẹ́ kí yẹn orí súnà sí i wọ́n pọ̀ ń lọ síbi bídà ni wal bid'ati dalalah bídí àṣírí àdáadáalẹ̀ ni ó tánàbí sallallahu alaihi wasallam tó ti bá dánwẹ́ wò ó lè wọnà ọlọ́wọ́ bá kọ́lọ́mọ́ sí ọlọ́mọ náà ṣẹ̀mọ́ mùsùlùmí àkórí kútbà wa ni yóò máa dá lórí tápè ní hijira tábà ní hijira àwọn ọ̀rọ̀ tó kó sábẹ́ sínú ó kí ló fa tàbẹ́sọ̀ nípa àlejò nípa hijira nítorí àsìkò tá a wà yìí ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí abábẹ́ lọ rẹ̀ pé kí náà pè ní hijira nínú ẹ̀sìn kò mọ́ tán pẹ̀fẹ́ wọn lòun ó fi mọ́ sọ pé afẹ́sọdún hijira ìgbà tí òun tán pè ní hijira yóò aláfẹ́sọdún hijira àwọn òsì gbọ́ tán pè lọ́dún hijira kò sí tán pè lọ́dún hijira ayẹyẹ ọdún hijira ayẹyẹ ẹ̀ẹ́dùn hijira kò sínú kitab wala fi sunnah bẹ́ẹ̀ bá dénú al-Qur'anul Karim tẹ́ẹ̀sì dénú sunnah nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn òwe méjèèjì yìí òun náà nílò atọ́nisọ́nà fún mùsùlùmí bẹ́ẹ̀ bá dé lẹ́nu ìkànnì méjèèjì ẹ̀ nígbà tó pè ní ẹ̀ẹ́dùn hijira ẹ̀ nígbà ń ومن لا في الكتاب ولا في السنة ليس في الدين gbogbo ń tàbá ti wá bá nu kùránì kẹrí táà ti bá nu súnà nẹ́bì ẹ máa gbogbo sínú ẹ̀sìn nu bẹ́ẹ̀ bá wọnú súnà nẹ́bì ẹ bá ìdùn ìdíyà wà ìdùn ẹ̀tọ́tẹ̀ bẹ́ẹ̀ bá dé nu súnà nẹ́bì sallallahu alaihi wasallam tí sí hadith nẹ́bì ẹ bá ń tàn pé ní ọdún àwẹ̀ ẹ̀sìn bá tá à ń ní ọdún léyà ẹ̀ bá ń sunna ní Muhammad bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ Eidul Hijra ẹ̀ bá ń bẹ́ẹ̀ tó kókò ẹ̀sìn ni. nínú àwọn àfa bí wọ́n bá fi tẹ̀gàn kún gbogbo láàfa kọ́lọ̀ rẹ̀. بذلك اليوم دينا أي في زمن النبي صلى الله عليه وسلم وأصحابه ما لم يكن يومئذ دينا Imam Malik ní tí o bá ti jẹ́ ẹ̀sìn lásìkò yẹn àsìkò àlẹ́bí àtàkùn àwọn sọ̀hábà ní tí o bá ti jẹ́ ẹ̀sìn lásìkò náà kò lè jẹ́ ẹ̀sìn lásìkò tòun ní tí o bá jẹ́ ẹ̀sìn lásìkò Imam Malik kì í kára ló jẹ́ bó ṣe súnmọ́ ànábì tó nì ní ọdún là sọ ẹgbẹ́ ràn lásánà ọlọ́mọjá síra rùkú o níta ń pè ní hijrọ nínú èdè ni kéèyàn fi nǹkan lẹ̀ níta ń pè na hijrọ nìyẹn kéèyàn fi nǹkan lẹ̀ ibẹ̀ náà àfa àti gbọ́n ti yọ alhaji alhaji a mo fi nǹkan báyìí lẹ́yìn sí ma àmọ́ níta ń baladu alukófò ìlà baladu islam nínú túmọ̀ tí kíra kó sínú òun ni ká fi ìlú tí wọ́n ti ń ṣe kúfò ìwé ìlú tí wọ́n ti ṣe tọ́lọ́ téèyàn sì ráyè ṣe tọ́lọ́ mẹ́ tó wọ́n lè máa ń ṣe tọ́lọ́ ń lú kan táàsì máa ráyè ṣe tọ́lọ́ bá bẹ́ onídìkọ́ ṣe kíra kó bẹ́ ìlú tó jẹ́ lu gèfèrí tá a níyàn nítorí pé ọ̀rẹ́ sí ìsìláàmù tí wọ́n fún yàn láyé rẹ̀ kí wọ́n á fi inú lẹ̀ ó wá lọ sí ìlú tó Islam sí ìtàkùn ìdílé àwọn jama o bí mi sì máa ń sọ gbogbo gbà ọ̀làjú ẹ̀sìn ṣe pàtàkì fún atajẹ́ mùsùlùmí àìlájú ẹ̀sìn yìí dójútì ní máa jẹ́ fún yàn pàtàkì lọ́wọ́ táǹkì wa ní lọ́rin àbí kọ́dà wọn lẹ́ran lọ́rin wọn láǹfààní àbí ẹ̀kọ́ ìgbàdẹ́ràn wọn wá jẹ́ àfáà ìlú wa subhanallah tó ti bẹ́ẹ̀ náà a máa sọ̀rọ̀ tí ó dọ̀tí létí ìtànpẹ̀ ní tíra àmá ìtànpẹ̀ tíra sọ fún yíò nínú nínú islam ìtànpẹ̀ mẹ́nu kíyàn fi ìlú tí ó ti rẹ́sì sí kíyàn fi ilẹ̀ kó wá lọ tó sì rẹ́sì sí òun lànàbí se lórí kó maka lọ sí madina maka ló ìyá rẹ̀ ní bàbá rẹ̀ ní kò rí islam sẹ́fẹ̀ẹ́ ni wọ́n tún wá ń lé wọn la wọ́n pa wọ́n fi ajẹ́ wọn àlùbí fi bẹ́ẹ̀ lẹ̀ gbàtà yẹ ti gbà Madina ó ti báyìí gbà Madina kó tó lọ ló fi wá lọ bẹ kódà kìí ṣe Madina làkọ́kọ́ hijira tá a nàbí ṣe wọ́n ti wọ́n ṣe hijira kan kan náà sọ̀hábà anabi ó tẹ̀lé wọn wọ́n ti ṣe hijira lọ sí Abasha gbàtẹ́ pé ìgbàláyé wà ń fún wa tí wọ́n di kan rẹ́sì wọn ṣe ń bẹ̀ wọ́n ṣe hijira ọ̀pọ̀lọpọ̀ anabi ọlọ́run ni wọ́n ṣe hijira láyé anabi kẹ́ni àkọ́kọ́

onífẹ́ntì náà ó sojú ọ̀rọ̀ tán bá lónìí torí wọ́n wà kìí ní ọmọdé àlẹ́ kala ń nígbà tí twenty nine gbogbo oṣù gbogbo oṣù pátápátá ni ẹ wàá wá oṣù a máa wá lónìí a wà rí ajẹ́pọ̀lá ni wọ́n ọdún tá a máa ń kà a máa ní two thousand ó di two thousand and nineteen lónìí wọ́n ń ìṣẹ̀lẹ̀ kan ló bí náà bí wá ká láti tú tó tún mẹ́rin méjì mẹ́ta mẹ́rin hundred one thousand tó wá di two thousand and nineteen tàbí kàbọ̀ níjọ́ kan ló bẹ̀rẹ̀ kèé ṣe jọ́ láyé bẹ̀rẹ̀ nù. àwọn mùsùlùmí náà wá láwọn kankan bá ti bóta one nineteen bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ bíbá yìí sìn ọmọ ní onígbọ́n bẹ́ẹ̀ lè má ìyá lọ́jà àtẹmọ bí tá a dé. àmọ́ pọ̀lọpọ̀ lónìí kọ́dà àfáà mi ẹ bá bẹ̀rẹ̀ pé lákòókò ọdún làwà ní sinmi yóò ṣe wá ronú kó tó gẹ̀ẹ́dì ẹni. kẹ́lá máa bèèrè pé ní oṣù lára yìí wà lára dẹ́nù ẹ máa bèèrè pé kí ti àndẹ́tì ò ẹ̀sì àtẹ́kùn ogun òní ọdún àtàjẹ́ mùsùlùmí bá ṣe ká 2019 báwọn kan ìsìláàmù náà ká 1440 lónìí 1440 ìgbà wọn kankan yìí ara àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí ó islam mùsùlùmí lè mọ̀ pé ní jẹ́ mùsùlùmí pé wọ́n kàtẹ́kà igi ló bí gan ọmọ awolẹ̀ ọmọ sì ní bíyà ọ̀dá ọ̀nìrán àbáyé ṣe kú náà ní. nítorí bí eléyìí ẹ̀ máa ẹ̀sìn pẹ́lẹ́sìn bàbá arúsù lónìí ọlọ́mọdé wọ́n wọ́n wọ́n wọ́n kí ni wọ́n jẹun alhamdulillah fourteen forty one ẹ̀ha sí rí bẹ́ẹ̀ mo bá wá rí oṣù ní ọ̀làńkọ́ àyíkẹ́ mo bá arúsù lónìí alẹ́bìsí sọ́nà wà ní ẹ̀ka òsùkó pé tààtì adékèyà ká oṣù lọ́la mi sunday ó máa jẹ́ one one uh-huh, fourteen forty one one one fourteen forty one. ìkan àwọn sàbí alẹ́bìsí sallallahu alaihi wasallam Abdullahi Mas'ud gbogbo aláti mọ́ àti màdìsí bídíà àmọ́kẹ́ ma pé àwọn sàábí ànẹ́bí báwọn náà ṣe gbọ́ bí dí ayé bẹ́ẹ̀ láta mẹ́láyé rí sínú àgbọ̀ yé tánàbí sọ̀rọ̀ àná sọ àbáwọ̀ Abdullahi bin Mas'ud ó ní ìtàbílù ẹ máa tẹ̀lé tàní Muhammad ìlànà tánàbá gbé kalẹ̀ ẹ máa tẹ̀lé ẹ máa yà kó mẹ́ wàlẹ́ tẹ̀bùtẹ̀lù ẹ má tún dá kan mí rí ẹ̀ má ẹ wọ̀ tẹ́lẹ̀rù sábẹ́ni sọ bẹ́ẹ̀ o ó ní ẹ máa tẹ̀lé ń tẹ́ bá ń lẹ̀ wọ́n lẹ́tẹ̀rù tẹ́lẹ̀rù ẹ má tó ń dá nǹkan mi lẹ̀ mọ́ wà kọ́ bí kò fi ìtàn wọ́n ti tó yín tápé ọlọ́n ọlọ́n tọ́ àtàjẹ́ mùsùlùmí alihamudulilayi ọbẹ̀ ara mi èmi ò tí ì rí tẹ́lẹ̀rù ọ̀dá sí gbogbo nǹkan pátálẹ̀ bá ní ìsìlámù bẹ́ẹ̀ bá ní alùpùpù hàn Muhammad àti tí ìmọ̀ wa ò bá ti débẹ̀ nìkan ló kù tó bá wá rí bẹ́ẹ̀ láàtà bá ń lẹ̀ ó ní ọ̀rọ̀ yíyí lára sálẹ̀ fún wa yìí o kí ló bí ọdún yìí gan tàbí wá kà á ọjọ́ òun ló bẹ̀rẹ̀ tàbí wá kà á tóbi di fourteen forty lónìí tẹ́lẹ̀ yóò di fourteen forty one lọ́la bọ́tọ̀la kílá kílá kà bẹ́ẹ̀ bá bí ẹlòmíì pé kí ni wọ́n kà tóbi di two thousand and three àná tí yóò sọ fún yóò bí ma ṣe báyìí bá ma rí ọmọ tí wọ́n ṣe báyìí ìran lásán ni tó gbé tọ́lábù ilmi faridatun ala kulli mùsùlùmí èyí tí mùsùlùmí ọmọ fi sí ẹ̀yẹ jàgbé ní ma o ní ìmọ̀kéwú bẹ́ẹ̀ bá ń fi mọ̀kéwú sí ìkan ìmọ̀wé ẹni kan máa kàwé o àmọ́ èyí fi ṣe báyìí tó wà ní mọ̀kéwú ìmọ̀kéwú nìkan la máa fi ṣe báyìí nítorí pé kọ́lọ́ wọn béèrè lọ́rẹ̀ rẹ nínú olùwó béèrè ló kéwú lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ mẹ́sàn án béèrè túbọ̀ sí ayé àbíyẹ́bọ̀ wà kù inú wọn béèrè lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ gé wọn ṣe báàrí kí ló wá bí fourteen forty tiwa lónìí ẹjẹ́ àmọ́jọ́mọ́ ọ ara tí ẹ̀mọ́ fi ń ṣe báàrí kí ẹ gbẹ́ sí yẹn nínú ẹ bá béèrè lọ́wọ́ lónìí sí alọ́jọ́ náà bí ànẹ́bí nù wọ́n bí ànẹ́bí láti pé tó sọ pé wọ́n bí ànẹ́bí nísìnyí ó di one thousand four hundred forty years back ìsọkúsọ lọ sọ ọmọ tó ń wí nù ìtọ́jú eléyìí tó fi gbà wọn ká láyé ànẹ́bí sallallahu alaihi wasallam kò sí ẹ̀mú lọ́wọ́ láyé ànẹ́bí sallallahu kò sí wọn ò ká bẹ́ẹ̀ a sọ pé tí o sí láyé ànẹ́bí bíríà ni ibi tẹ́lómi ma súnà ma kò bí bá lọ òun ló jẹ́ pé bá ń kọ ní súnà ó ní díẹ̀ ọ ma àmẹ́rin wájú ra mọ̀ nǹkan lẹ́yìn tó bá ti rí tó yàtọ̀ sí tẹ́pẹ̀ fún báwọn ní bídí àdọ́pẹ̀ súnà ní sallallahu alaihi wasallam ó ní ìpele tó pọ̀ ìpele rẹ̀ tó mẹ́ta àbí mẹ́rin àwọn kan táwọn pé súnà súnà ju ń tà nẹ́bí ṣe lọ ó fẹ́ ju ń tà ẹni tà nẹ́bí ṣe ní al-khulafa'u ar-rashidun lára àwọn nǹkan kéékèèké tá àgbọ̀rọ̀ ní àtàwọn ọmọ wa àwọn tó ń pè ní kọ́lá fáwọn arọ̀ṣìdù àwọn mẹ́rin ni wọ́n àwọn àrólé àti Muhammad tí wọ́n jẹ́ ní ìmọ̀ràn Abubakar yẹn ní àkọ́kọ́ Umar lẹ́nu kejì Usman lẹ́lẹ́kẹta Ali olẹ́lẹ́kẹrin wọn àwọn eléyìí anabi sallallahu alaihi wasallam olúwa alaikum bi sunnati anabi ń jọ́ nìkan bá dà ọdún wáyé lọ́wọ́ tẹ́ bá ń ṣe pàpà ni ẹ máa wáyé nínú anabi ṣe káàkiri gbogbo ìjẹ́kọ̀ọ́ sí ẹnọ́bá ní ẹmà sí ìkàbáyì ẹmà sí ìkàbáyì ìjẹ́kọ̀ọ́ bèèrè gẹ́gẹ́ mùsùlùmí tí wá ní kìyàmà sáàdínẹ́bì sí fàálẹ́kọ́ bí súnnàtì èwọ́n ni súnnà lẹ́yìn gbogbo dára kalẹ̀ yìí tàbí kò sí tàbí sí gbogbo ẹ̀ anábì dákẹ́ o wà súnnàtì khulafaihi ar-rashidin al-mahdiyyin min ba'd tó ẹgbà wọn lè mi ò sí àwọn kátàwọn tí ń bẹnu súnnà àwọn àlífà mi súnnà àwọn dání khalifa mi àníbọ́bà bẹ́ẹ̀ bá aléìkùn anábìnrin ẹ̀mú náà adùn aléhàbí nawadi ẹgbẹ́ yìí mọ́ dáadáa kan gbà máa lọ ajẹ́ pé súnà ní Muhammad lára táàgbọ̀rọ̀ ọmọ sí táàgbọ̀rọ̀ pé bídíà intanẹ́bí ò bá ṣe awárí pé nǹkan náà àwọn khalifa náà ṣe kíni yìí wọ́n ṣe kí lápẹ̀ ìtànà jẹ̀mọ́ ta ló pe súnà sallallahu alaihi wasallam wa súnà ẹ̀jẹ̀ máa lọ alójú lórí Ànábì sallallahu alaihi wasallam wọn ò máa ká òkà yìí àsùpà bá kiri wọn ká ìgbà tó dà kọ́ mọ́rù ìlú ti fẹ̀ mùsùlùmí ti tóbi wọ́n ti ń ṣe project tó pọ̀ Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ló wá fún àmẹ́ló wá fún mọ́rún mọ́rún pẹ̀lú ọmọrù àti ní ìka máa kọ déètì tí owó tẹ kó fún mi tí mo ní ẹsẹ báyìí ìgbà wo ló dọ́dọ̀ yìí ìgbà àwọn sábẹ́ dá nǹkan sí láàrin ara wọn o wọ́n á pe ara wọn jọ ìmọ̀ tí àbú samuari àwọn ìmọ̀ tó dáa ni wọ́n fọwọ́ sí bẹ́ẹ̀ bàtà fọwọ́ sí fáwọn ọmọ sí òkàwé ọgbà wo ni ká mú táwọn fi kà àwọn lọ́bàá ní jọun ní táwọn fi ń sí òǹkà before onìkan ńláńlá tó bá ṣẹlẹ̀ ẹnìkan olùmọdé ìtàn bí ànábì mẹ́ta mẹ́ta kọ́ ni èèyàn bí ní twelve ẹ̀hìn ọ̀bí bàbá náà ọ ni kò sí ẹ̀dá ọlọ́run tó mọ dé lọ bí alẹ́ Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ tó máa ń ọlọ́run nìkan ló mà ànábì ò sọ bá àwọn èèyàn tó kún òun ló fi ẹ̀ máa àmọ́dá ẹ̀kùnmọ̀ kanú tí àwọn ni wọ́n bí ànẹ́bí wọ́n bí ànẹ́bí sọ̀sán náà àmúlì tí ọdún elérin ọdún elérin ní ké àsìkò iná Muhammad kèé sí ọjọ́ ìdáná bí ànẹ́bí àmọ́nú ọdún yẹn gẹ́gẹ́ tí wọ́n fi ẹrin já Kaaba iná bí ànẹ́ Muhammad oní máa ń kánù náà máa ń kánù náà máa ń kánù náà máa ń kánù sí náà máa ń kánù lórí kéde òní àwọn ọmọ ẹ̀fẹ́ yóò rí bẹ́ẹ̀ o ara ń tàn níbi sọ̀rọ̀ bá wà lọ sẹ́lá tó fi fàyè wọ̀sùn náà ti kúlà fàyè àrọ̀ṣìdì náà lè bá tó fi rẹ̀ náà nìyẹn wọn náà ẹja mú kankan tó ní agbára muslim tó sì gbòógì wọn á tó ìṣẹ́ tó ní agbára jù tó lágbára jù òun náà ní ìgbàtà ọdún tàà nẹ́bí ṣe ìjírá ọ̀nà ìjábẹ̀ sí ma ka ọdún kìí sí ọjọ́ wo ọdún wo bẹ̀mà ká ọdún kẹlẹ́ ọdún tàà nẹ́bí ṣe ìjírá wọn á ka tó fi dá kó wọn wọn kọ́ kalẹ̀ ajẹ́pẹ́ láti ìgbà yẹn nísìn làwọn á ka ajẹ́pẹ́ ànẹ́bí ṣe ìjírá tó fi sí báyìí ó di fourteen fourteen forty ó nàbí ṣe ìjírá kìí sí nẹ́bí ànẹ́bí kìí sí nẹ́bí bẹ́ẹ̀ Islam bó ṣe dàkọ́ lẹ́nu ìbéèrè níjàmá mọ́ لم يكن هذا اليوم دينا اتبعوا ولا تبتدعوا ان كان يسبي دي الله بني ابي سنه جماعه كي يمتدينوا سنه وسنه قالوا السنة جماعه صلى الله عليه وسلم وسنه خلفاء الراشدين آه، المهديين من بعد وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدعو بفلهم عليكم كلام أولي عجيجة الله كما بان النبي صلى الله عليه وسلم وقاجلا فلني عن سلعي علي سلعي ibi bàtán fi mú wọn wá mú oṣù wọn wá mú tẹ́bẹ̀ẹ́ síta wá pé ẹjá because àwọn tá à ń ṣe ọdún ìdíra káàlẹ̀ bàbá ṣe bẹ́ẹ̀ ṣe fúlù sí ọba ní ìyẹn déjẹ̀rẹ̀ aláì ah, àti báyìí lágbọ̀ tó èyí ò pé yẹn gọ̀ tí yẹn bá bá ara rẹ̀ tí wọ́n sọ ọdún ìdíra ẹni tó kóra tó pàwọn èèyàn jọ because ọ̀la nísìnyí wọ́n ti mú káwọn èèyàn jọ o wọ́n ti mú wọn dé tí o ẹ̀yà sí nábìlà kan abẹ́wọ́n lọ́dún tuntun ẹgbẹ́ àkóyọ̀ máa ti ń ṣe january first one one one january ẹ̀kọ́ ayé lọ ẹ̀lẹ́fẹ́ ọdún tuntun oṣù tẹ́lẹ̀ yìí náà one one one ẹ̀lẹ́fẹ́ ọdún tuntun ẹ̀ mọ́ bá wọn yẹn sẹ́ẹ̀ tó lọ́ba tuntun ọ̀sẹ̀ wọn kálẹ̀ tí wọn náà ẹ̀ tí wọn náà nígbà pé mùsùlùmí ọdún ṣe ni mùsùlùmí alílànà alílànà wọn wọn mú muharram wọn fi sí oṣù àkọ́kọ́. ìdáwà bẹ́ẹ̀ ni pé tábà ní ọjọ́ ìjírá àníbi sọ̀rọ̀ máa wà lọ sára sí ni ìbéèrè mu láà wọ́n haram kọ́ wọ́n sì wá mú haram lẹ́yìn ìgbà tí wọ́n fẹnu kò pé náà nǹkan ìmọ̀ràn tí àbúrò sá ń wá ìmọ̀ràn tó dáa ni wọ́n tó bá rí bẹ́ẹ̀ oṣù wo ni ó jẹ́ láti sí nàbà wán gbogbo àwọn oṣù yìí ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ànẹ́bí sọ̀rọ̀ bá ọ̀sán náà kò fún wọn nọ́mbà òkè wo láàbí sá kọ́kọ́ èwo láàbí sí gbẹ̀yìn kálukú mọ́ rẹ̀ rí sírísírísí wá kan tó àwọn muharram kan fọwọ́ sí bẹ́ẹ̀ kí ló fà lọ́fi muharram wọn ni àrùkánù islam khams orígun islam márùn láti rí aṣáàdàtẹ́yìn asọ́lẹ́t zakat siyam alhajj oṣù tí wọ́n máa ń ṣe hajj láti wà nẹ́bí lápàdánlẹ̀ ti wà oṣù zulhijjá ni wọ́n lò ní ṣáájú nígbà ẹjá máa parí ọdún sí zulhijjá lẹ́yìn parí ah, ìbádà àrùkánú alìsìláàmù oṣù tó bá tẹ̀lé tó ṣe jáun ni kó máa jẹ́ alákọ̀ọ́kọ́ bó ṣe wá tó wá kéèmù àsìkò mọ́rù wọn ni muharram fi wan wọn ìgbà tẹ́lẹ̀ bí sallallahu alaihi wasallam tó ṣe é jíra gangan ni Rabiul Awwal bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìtàn dáadáa fẹ́ mọ sọdún afẹ́ sọdún jíra Rabiul Awwal kẹ́ ke ṣe kìí sí wọn wọn wọn bẹ́ẹ̀ o o ọ̀kúnlẹ̀ lọ́la títí náà gbogbo bá jẹ́ bídíà alù ni o nítorí bá sì jẹ iná nítorí bá sì jẹ alù ẹni wọná torí ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì ló bẹ́ẹ̀ eléyìí náà bẹ́ẹ̀ ni ànábì ló bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹni máa ń pé manhaju ahlu sunna bàbá wa ti ń ṣe sáàpì lọ́mọ náà ọmọ náà lẹ́wọ́ ìwà náà ti ń wo àlejò lọ́mọ náà àmọ́ ìṣẹ́ náà ní ṣe bí ẹ bá ṣe hijira tí ń ṣe ayẹyẹ hijira ní sọdún nítorí pé ọmọ òun dalẹ ẹwọn bèbí rí àwọn nù ẹlẹ́ẹ̀kejì jẹ mọ láti gba ọrùn tó fi dò ní àwọn sọhábà tí wọn ń sa ẹyẹ ọjọ́ rẹ tí wọn má bí kò sẹ́ni tó dán owó nù wọn bídí àlùkí ẹnu ọdán owó àgbọrọ mú òun ọjọ́ rẹ special o pé àtẹwọ wọn wà kó wá dúró lẹ́mí rẹ pé ọfẹ wọ òun kan tó pàtàkì kàyà ní báàkì gẹ́gẹ́ bí àwọn ọjọ́ tó sẹ́kù kò sí ọlá kankan tó special nínú ọjọ́ kìíní oṣù kìíní oṣù ọjọ́ ọ̀run kò sí special bẹ́ẹ̀ tó bá jẹ́ special ni ọlọ́run sọ Ànábì sallallahu alaihi wasallam gbàtó ní Madina ó wá rí àwọn Yahudi wọ́n mú ọjọ́ méjì kan wọ́n sálẹ́ sá wọ́n máa fi ń ṣeré Ànábì ní máa dá ní yawman yal'abuna fihima àwọn ọjọ́ méjì tẹ́ mú yìí kí ni àwọn ọjọ́ yìí kankan tẹ́ máa fi ń ṣeré báyìí wọ́n máa fi ń ṣeré ni wọ́n láwọn ọjọ́ yìí ọjọ́ ọdún fáwọn àníbá bẹ́ẹ̀ islam tó dé yìí o gbogbo ọdún bá ń bẹ láyé ọkànṣu rẹ̀ olóòjẹ́ bí mùsùlùmí bọ̀ sí ọdún mi mọ́ àfọ́nsá lórí stampu lọ́jọ́ òun ọdún àwẹ̀ ọdún léyà èyí láti yẹ lẹ́yìn ọdún ní fídíà ní àìbámà àwọn afáà lè gbé wútiẹ àwọn ọ̀gá lè wútiẹ wọn á lè kọ́ ọmọ tiẹ lọ máàṣì ní sábà ọ̀pọ̀ ọ̀dí ọlọ ọmọ wa ẹsẹ dídíà wọn ti kọ́ ọmọ lọ wọn bá ti mú ọdún kọ́ ọmọ lọ kó dàrú ẹ aláàmù náà àti tírẹ́nì rẹ̀ ọmọ tírẹ́nì ọmọ bú ọmọ tírẹ́nì ọmọ ẹ̀wọ̀n kọ́ tí wọ́n mú ọgbà ni ọ̀ nígbà mọ́tìmẹ̀lé náà bákan náà tọ́wọ́ fẹ́ sáyẹ̀ láwọn afá alẹ́ kí wọ́n tó sáyẹ̀ rẹ̀ náà wọ́n sì kí níkan wọ́n tẹ́ fún ọ̀rẹ́ wà so àì máàkì ọdún rárá ìmáàkì ẹ̀ gangan àti ìfikún ẹ̀sìn nìyẹn ẹ̀sìn wá sí pé àgbọ̀rọ̀ fi kún àgbọ̀rọ̀ kún bẹ́ẹ̀ olúwa ní àdìyẹ́ ọmọ akimatu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam عليك فاك بوي مسا سيكو الله قال إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم سبحانك على اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته